ọ̀sàbí kò rí kì ṣe rọ̀. Alefin of Oyo, Oba Lamidi Adeyemi, is dead. He was 83 years old and the longest reigning Alefin ever, having ruled for 52 years. Alefin Adeyemi, the third from the Aloadu ruling house, died in the late hours of Friday at the F. Bobolola University Teaching Hospital, Adu Ekiti, the capital of Ekiti State in southwest Nigeria. The remains of the top Yoruba traditional ruler were brought to Oyo town, 62 kilometers from Ibadan, the Oyo state capital, in the early hours of Saturday and traditional rites began. After that, bàbá yìí aláṣẹ kejì òrìṣà ọba you ti pọ ọba ńlá ti pọ bá ránṣẹ́. kò sábẹ́ àbí o làlá àbí kò ṣe é kò bókéré wà bókéré fi sọ̀rọ̀ wà He was 83 years old and the longest reigning Alefin ever, having ruled for 52 years. The governor of Oyo State, Say Makind, is expected to make an official announcement upon receiving the report of the monarch's passing from the Basharan of Oyo, Yusuf Akinode, the head of the Oyo Messi, who will now lead Oyo town before a new alafin is installed. The monarch had been sick and a plan had been made to fly him abroad before he passed on late Friday night. A source familiar with the medical travel plan said his tickets and those of a few wives were already procured. He was known popularly as Iku Bobaye. While he reigned, he was the permanent chairperson of the Oyo State Council of Ubos and Chiefs. With the demise of Alefin Adiyemi, it is now the turn of the Agonloy ruling house to produce the next Oyo monarch. Yorùbá tí Yorùbá dẹ̀ yé ó jẹ́ kó mọ ọ̀rẹ́ ẹ̀jọ́ ọmọ tó mọ iye àwọn ọba ló fi ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Kò sàbí àfin lálàbí kò ṣe rí bí. Kò sàbí àfin ò lálàbí kò ṣe rí bí. Àkàndá lálá kẹ́ mọ́ wulẹ̀ kó kéré. wà lálá kẹ́ mọ́ wulẹ̀ kó Òun tó fi ránṣẹ́ olówó lẹ̀ ń ẹni sọ̀rọ̀ àṣẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí. àgọ̀dá kò gbọ́ bí olúyẹ ẹyẹ ìtúyẹ kò pẹ́ láyé gbọ́ bí olúyẹ ẹyẹ ìtúyẹ. tàbí àfin ni aláàfin kò